محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم إليك الإسلام تموا نقوى صيام رمضان ọ̀nà ìgbékin ọmọ jẹ kí sùyàmù ọmọ lórí àìjẹ àìmú àìní ìbálòpọ̀ nìkan níṣẹ́ lọ́yẹ kí wọ́n máa sọ sòyàmù tẹnutẹnu tójútójú tètítètí tẹsẹ̀tẹsẹ̀ tọwọ́tọwọ́ ti gbogbo oríkì àrùn nítorí pé kí láǹfààní pọ̀ jẹ kí láǹfààní pọ̀ mu àmọ́ tó ṣe pé àwọn gbọ́ púpọ̀ tó máa ń gbọ́ ṣáájú kí rọmọbánà tó dé náà ló sì ń gbọ́ lẹ́yìn ìgbà tí rọmọbánà wà gbogbo sọkúsọ tó máa ń sọ náà ló tún sọ lẹ́yìn ìgbà tí Ramadan wà gbogbo òwòkúwò tó máa ń wò náà ló tún wò lẹ́yìn ìgbà tí Ramadan wà gbogbo ibi tí ọ̀dà tó máa ń lọ náà ló tún gbẹ́sẹ̀ rẹ lọ lẹ́yìn ìgbà tí Ramadan wà gbogbo àwọn aburú àtà ìdá tó ń fọwọ́ sí ọ̀pọ̀ àwọn tì kí aláǹfààní sùyàmù tó ló ń sè. Ìwé ìlànàbọ̀ Mùhàmmad sallallahu alaihi wa sallam ẹ̀sẹ̀ ليس له من صيامه إلا الجوع والعطش mélòó mélòó lẹni tí ń ṣe sòyàm tó ṣe pé kò ní rí nǹkan kan gbà látara rẹ̀ tí ì bá ṣe bí àtọ̀ǹgbẹ lọ ètò túmọ̀ sí wọn ò sọ àwọn oríkèé wọn wọn ò sọ ìwà wọn wọn ò sọ ìṣe wọn wọn kàn jẹun wọn kàn mú wọn kàn jìnnà síba eléyìí kò pé kò ní ládàá pàtó bá pé gbọ́kúgbọ́ náà lọ́ máa gbọ́ ìwòkuwò náà lọ́ máa wò ìsọkúsọ ló máa sọ okúkú máa jẹun okúkú máa mu kẹ́rù tí wàá nù hadith mi man lam yada' qawla az-zuri wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu ẹnikẹ́ni tí o bá ti fẹ̀rí èké lẹ̀ àti mímọ àgbẹ̀rí èké wọlé kọ́mọ kó lọ ní bùkátà sí kó wọn máa jẹun kó wọn máa mọ̀ máa jẹ máa mọ̀ ètò túmọ̀ sí wípé ká kíyèsí ara wa ká ṣọ́ra sí ká ṣọ́ ìwà wa ká mójútó nǹkan tí máa ń tọwọ́ wa tẹ́lẹ̀ nítorí kọ́mọ bàjẹ́ sí wípé ìyà lásán là ń fi jẹra wa láti ìjọ tí rọmọbọ́nà ti bẹ̀rẹ̀ ń bẹ nínú àwọn èèyàn tẹ́ pé gbogbo ọ̀sán rẹ̀ tí ọba sùn lọ́mọ wo fíìmù yìí tí ọba sùn yọ máa wo fíìmù fíìmù ọ̀rọ̀ àná kí lọ wò ṣé fíìmù òun dàbí kọ́ máa kí alukur'an ṣé fíìmù òun dàbí kọ́ gbárí mọ́sẹ̀rẹ̀ rọmọdọ́nù òkú ká máa sùn òkú ká máa sùn ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n jà nínú ẹ̀sìn islam ètò olúwa fi gbé islam yọ oṣù rọmọdọ́nù lọ́bọ̀ sí tòótọ́ tó ajẹ́ pẹ́ lómi ní ti yí báyìí tó bá sùn ẹlòmíì sùn kọ̀ wá sùn báyìí ẹlòmíì oorun náà ni ó sùn títí tí ó fi wọ sọlá tó bọ̀ sọlá tó là á sọ pé kí ni ẹlòmíì wọn ti ń gbèsè wá ká mọ́tò iṣẹ́ ó ti ń lọ bí ọjọ́ ní ìsìnkọ̀ wá láì jẹ́ pé bí máa lé ọkùnrin kí ló dé nítorí oorun yìí náà ni àwọ̀lọ̀ tó torí pàǹsẹ̀ sùyàm kápá tẹ̀ wá jù a sì gbọ́dọ̀ lo àsìkò sùyàm wa ó lè gbé àti ránù. ẹ ọlọ́run fẹ́ nǹkan tó fún ma gbọ́ pàrònú rẹ tásìkò sínú ọkàn fi dé lójijì kí ni òun ronú tó fi fẹ́ gbọ́ pàrònú rẹ. oníkálukú kọ́ kọjú bẹ Allah lórí iṣẹ́ bá ti ní láàmú tó wọn tó bá ti gbárí mọ́sẹ̀ rẹ tó ń ṣe nǹkan tó yẹ kó o ṣe onímọ̀gbà tó ràn ọwọ́ ọmọ lọ́wọ́ lásìkò àti sínú ọ̀tọ̀ torí ẹja kíyèsí wọn wa ẹnu wa ká sọ́ wa ká ríran wa olùwẹ̀lẹ́dà wa kó má wa lọ́kàn náà ìjọkàn máa fúnra rẹ̀ ń wà lálàsàn sí kó dé kíjọsìn wa kó dàrú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك